ṣe ṣìnrìn. lọ́jọ́ tẹ́bí bá ń pọnà kí n má ṣe rìn lọ́jọ́ náà. toródò ń gbá rere àràbà túra mú. alódò ń gbá rere àràbà túra mú. ṣàlàyé. ẹ ṣe. ẹ o bóyá àwọn ènìyàn kan ti sọ fún yín rí bóyá ẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. pé kí ni. ah tẹ́lẹ̀ wà ní. ẹ máa ń bílíkì lójú mi ni. ẹ ṣe. ẹ dìbò gbogbo ẹ ṣe pẹ́ẹ́mù rẹ. àdùpẹ́. ẹ tó ti fi múra pàtí rẹ ni o. bẹ́ẹ̀ni. ẹ yàtọ̀ rẹ rẹ. ẹ máa mọ kọ́lẹ́sì wa tó ń jẹ́ Yomi Fash. kan náà olóṣì birthday lẹ́ni. ìyá wọn fẹ́ lọ surprise hmm. ẹ Hmm. <laughs> pẹ̀lẹ́ ọgbàgbé ẹ ṣe gẹ̀ẹ́gẹ́ ẹ sì wà láà kẹlẹ surprise rẹ surprise ló bá dé ó dà bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ṣàbínú. Ah, ah, ah. ó pọ̀ èwo tún lè lè. beautiful stitches ló wà ń dára kẹ. ṣé méjì ló ṣe. ṣo láìkè ni mo láìkè. ń bọ gẹ́ẹ̀tì kan. <laughs> ó yá ó yá já màá lọ. ìgbọ́dọ̀ bí lọ kọ́ ọ bá gbé ẹsẹ̀ kan lẹ́bẹ̀ẹ́ ní sọ̀pọ̀lá gbáyé rẹ̀. Ah! ọ̀dọ̀ mi mẹ́tẹ́rù ń kó bá koro ọ̀dọ̀ fi mi lọ̀ mí. mo endure fifteen days of location ọlọ jọwọ́wọ́ mi ìjọ ọlọ́dẹ rán ìjọ ọlọ́dẹ. ṣé bí ìjẹta náà ni mo dé. ọdẹ ni ìjẹta ìjẹta ọdẹ tó mi fi lọ mi lónìí ọtún ti múra ọ̀rọ̀ dẹdẹ ọkọ dẹdẹ ọtún mi. pátí náà ń lọ kò ń ṣe location mo. sọ̀rọ̀ lágbàáyé pátí yìí o ah. kó bá yà yọ̀dùn yọ̀ mi ṣépè ọdún kìíní sọ orí burúkú yìí bẹ́ẹ̀. Ah, ah. ẹjọ́ náà kí la gbé kí la jù uh-huh. jọ torí ọlọ́ṣẹ́ yìí sọ pé mò ń lọ pati nàbí tó ah, o sì tí o fi ń wọ̀ mí tí mo fi lọ wẹ̀ tí mo fi múra ṣé mi ìdágbére ni ṣé mo dágbére fún yípa ní pati lónìí. ìyá kó bá jẹ́ pé mo fẹ́ sọ bínú mi ṣe dídí nígbà tí mo sanwó orí rẹ ni ìgbà yìí kò lè dágbére fún kúndú ìbọn ṣe fẹ́ sọ. kàn bá yá bí oore kó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ èmi ni mo sanwó orí rẹ ni mo fẹ́ ọ sínú ilé ìwọ yóò sọ̀rọ̀ ẹ tọ́ bẹ́ẹ̀ kọjá nílé ìjẹ̀ṣà èmi sẹ́wọ̀ pé ṣé bẹ́ẹ̀ àti ìlà jókòó síbi látẹ̀ kan tá à ń dọ́wọ́ ẹ̀kẹ́ kí ló tẹ wá change rí. mo ṣe ń jìrẹ àmì yìí ṣe ń jìrẹ pẹ̀lú ẹ̀yìn ẹ̀mí mo sọ pé gbogbo nǹkan bá ò fara bẹ́ẹ̀ lébi tìrí amọ̀rú rí ṣèbí rú rí ni ọdẹ bá tẹ nílùú ọ̀nìyàn bíi ti àhá ké kókó ìyá ká fẹ́ nìyẹn sùn lé ká sọ orí rẹ̀ ké bá tẹ̀ ní ọ̀nìyàn bíi ti à ó sì yàgbé yìí ọ̀nà. ẹ jọ ẹ má lọ síbi tẹ lọ yẹn. a mo débẹ̀. ẹ má débẹ̀ rárá torí ìyàwó lé lè mi. dáàdì bùnmi wà ń lé akínọlá tẹ̀ ń gbọ́ tán pé bọ́ọ̀sì akínọlá ọkọ mi ló ń jẹ́ akínọlá kò ṣe bàbá mi so èmi lọ́kọ nílé ṣètìgbọ́ ìyàwó yìí ní kẹfẹ ẹ má dojú kọ mi. sọ padà rí ọjọ́ kí sọ̀pọ̀nà gbá yẹ ọ̀tá rẹ bẹ́ẹ̀ hmm. kàn bá yá bí ọ̀rẹ́ kọ́ ọ fẹ́ mọ̀ bí mo ṣe jẹ́ lóòótọ́ hmm. sọ bọ́ọ̀sì kọ́ná yọ̀ ọgbọ́n ni àràkè ọgbọ́n ni ọ̀nì ilé jẹ́ bẹ́ẹ̀ o ah, ah. èmi yọ ẹsẹ̀ rẹ kọ́ yọ tọ́ bẹ́ẹ̀ kí fàkùnrin bá ní gbájú ní kọ́ yọ máa rí nínú rẹ̀ kàn bá bí orí jáde níbi èmi mo sọ orí rẹ̀ eh? wà mọ̀. Ah, ah. nǹkan hmm? ṣe tó sí rè àbí báwo wá ni eh? ntọ́lọ́ ń dà sí mi lágbádá rẹ̀ tí mò ń yan o ẹyìn eh, ìwé wo já lọ tó bá dé wàá mọ yanjú ara rẹ kí ló sọ já lọ bí tá à ń lọ. ìyá àbùnmi alele moment tí mo ní mi ò lè lọ. owó tó o já ń kọ́. Ah, ẹ fowó lẹ òṣèré bó ti sàn eh. tí n bá lè gbẹ́sẹ̀ kan bó ti sàn ikú ni ah, ah. bẹ́ẹ̀ mo sọ fún ọ mo ṣáà máa lọ mo mọ bí mo ṣe lè mú wálẹ̀ bóyá tí n bá mú wálẹ̀ torí ẹ̀ bá wálẹ̀ màá bá yín ṣùgbọ́n tí ò bá ti gbà hmm, ẹ ṣàfiṣẹ́ mi jẹ́ pé èmi náà dáwó. ṣé kò mọ̀ pé sẹ́lẹ̀bù ló ń fẹ́ yìí ìwúlẹ́jọ́ wèrè ní sànpọ̀nà. ó mọ̀ pé celebration ló ń fẹ́ àbí ṣe ṣe ṣe ṣe bí èèyàn bá ti fẹ́ wèrè lọ́kùnrin èèyàn onímọ̀ èèyàn onímọ̀ wọn rẹ̀ ọkọ mi ìjẹsà where are you. abeg ṣe ká move by. no no no no no a lè move by. kí ló dé. popsi mi wà nílẹ̀ so wọ́n lọ sí birthday surprise kan tó má ti lọ màá pè é a máa lọ tàn. àwọn mi pe popsi ẹ fẹ́ lọ fún surprise birthday kan mm. birthday party táwa ló ń lọ. ṣé o mọ ọkùnrin Yomi Yomi Fash oh fash ah, mo ní wọn máa ń láì bọ̀bọ̀ yẹn gan ní múvi o ó wà bí níṣẹ́ orí nínú gbogbo actors yẹn bọ̀bọ̀ yẹn wà cool headed ó dẹ̀ ní discipline ah, kí wá ló ń ṣẹlẹ̀ báyìí sìn. tó bá rí bí wọ́n ṣe gbé birthday yẹn wò ó kọjá nǹkan tèmi gan rò àwọn ní kámẹ́rà tán gbà wọ́n ní tán bá yà tán wọ́n á tán edit ẹ̀ wọ́n wá gbé sí YouTube irú èmi àti wọn báyìí aláǹfààní àti máa wo lórí youtube oníṣe pátí kékeré o. àbọ̀bọ̀ fáàṣì yẹn pẹ̀lú ọjọ́ birthday tó fẹ́ ṣe éèjì ogan ló ń ṣe. fifty years of course. really? yeah. ló look young right. Uh-uh. ọmọ yẹn dàgbà gan o. so age mate lẹjọ ń pèrè ayé. ó jẹ lọ àmọ́ ah, mo kò jù mí lọ mi ò bá yá gì o. so má wọrin tí wọn bá ti lọ a máa lọ síbi tá à ń lọ. fẹ́ pa wọ́n jẹ́rí. kò sí tóbi nílẹ̀. ìwé ọ̀rọ̀ wẹ́rẹ́ mi níbẹ̀ wá ilé màmí lẹ́yìn. alájẹ bá gbé tóbiri ẹ bá gbé tóbiri sọ̀tọ̀ yẹn wá. ìtẹ́ mọ̀ ọ́. ọwọ́ ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn. kí ló dé tẹ́ ẹ já Margarita. Ẹ mọ̀ gba bàbá rẹ̀ bá délé ilé ìbùkún gan mọ̀ ni. Níbo ẹ̀yẹ ìbíyìn lẹ̀. Ó ti oh. fóònù yín sí. Kí ló dé? Ọmọ mi fọ ìgbẹ́pẹ́ náà fọ́dọ̀. Mo fẹ́ ya fọ́tò pẹ̀lú ọjọ́ ìyá yín. <laughs> Ẹnu gbàgbọ́ nígbà wo òkè Ó ń sẹ̀kẹ̀rẹ̀ azari nǹkan kó sí. ṣe é ti sáré mi lọ bá ọ̀sẹ̀ tí mẹ́mọ̀ bá wá sí ọjọ́. ẹ̀ṣọ́ fèrè gọ́. ẹ̀ mo lọ bẹ́ẹ̀. a ma fifty years ó sì tán kékeré wá sọ. bẹ́ẹ̀ lọ yàtọ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀. ah ṣé mi. bẹ́ẹ̀ lọ yàtọ̀. lọ́lé mọ̀ pé àwa náà. Ah, uncle Ijebu. <laughs> madam the madam. madam the madam. congrats. congrats. ẹ ṣe ẹ ṣe àdúgbò ẹ wo ẹ ṣe ẹ kú dìde a máa máa rí nǹkan rere bára wa ṣe. àmín àmín ẹ wo ṣe ẹni rẹ jẹ ẹ colleagues ẹni rẹ jẹ sọfọ àmàṣe surprise birthday ń yẹn tó ní inú mi kọ́kọ́ dùn dédé àwọn ara ẹran ti in fact ẹ wo wọn kọ́kọ́ tọ́ ṣe àtìmọ̀ rẹ jẹ sọfọ ẹ jẹ ká when we are coming ẹ má gbé mọ́tò yẹn wá lè jẹ́ kí wọ́n mọ̀. Ah, ṣe surprise tí mo ṣe sílẹ̀ fún tó nǹkan eh. bá dé tó bá rí àkọ́kọ́ dàkú. àkọ́kọ́ fọ ni ilé gọgọ ni mi appreciate jù ilé wa ṣé kejì ń jọ ẹjọ ẹjọ mi jẹun kúrò lè. Ah, ah, ṣé ẹ jẹ́rìí mi ni. <laughs> oúnjẹ yẹn ṣe kókó ẹjọ ọ̀nà fún lọ́nà ọ̀run. ẹ má wọrí tó ń jẹ yẹn kékeré yìí àwọn tó kù nǹkan everybody ti wá. wọ́n ti dé. ọjà ìjẹ́ká lọ ìjẹ́ká lọ. aláìyá le irú fóòsì wo rẹ̀. ẹ níyà. láì ya fún sàfihàn. ẹ wá gbà mí. ẹ wúwo yẹ ọ kéré kó ní ọ̀rẹ́ ah, ah, ah. mi. ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ pa ọ̀rẹ́ bọ̀. aláàjì aláàjì bẹ́tì. bàbá ti ẹ kọ́lọ̀ wọ́n sànù wa ni. Ah! ojú ti pé alájí ojú ti pé sọpáìsì làwa ṣe kó jẹ ìgbésọ bẹ́ẹ̀ wá àbí kó ṣe kí gbọ́dọ̀ jẹ lè kó ṣe yimba. ẹjọ ṣe é ṣe ní ọ̀pá kan ní ọ̀pá àwọn fẹ́ jẹ mọ́gà òun ló fẹ́ rólé wọn báyìí. irọ́ kò tẹ̀ rí bẹ́ẹ̀. òun ló fẹ́ rólé. ẹ̀yọ́ nílùú mo kí yín o sáàsì kí ó gbẹ lọ báwo ni ẹ jọ bàbá tí bàbá tí báwo ni preparation nǹkan ti nǹkan ti ó ti yán kátà irọ́ ni ṣé gbogbo àwọn èèyàn náà ló ti dé mo mọ̀ míìsì láyé mi o mo mọ̀ míìsì àbí kí ni òkè mẹ̀sì wá ṣe fún mi báyìí kíyàn ti ẹ̀ pàdé gbogbo àwọn tíyàn ti rí tipẹ́tipẹ́ tẹ́ pórí fóònù la kàn tí máa ń ṣe àì àì àì àì síra wa ẹ̀ẹ́ ẹ̀ à sóhun sọjí kọ́mọ̀ ń gbọ́n ọmọ báńkẹ́. irọ́ ni o ọmọ báńkẹ́ lè lé èèyàn tèmi nìkan. ẹ ó lè lé sọjí sọwálé ni ẹ ló ẹ ló ó ti fi mí kíyàn lọ olúwa mi ní sì ń sùn lọ́wọ́ yìí ó tún ti wọ̀lú wọ̀gbẹ́ ni kí ló ṣẹlẹ̀. torí bàbá yìí náà mo ṣe dé fún surprise ẹ. má sọ fún mi pé. then mo rí wọn náà lẹ́jọ́ mẹ́ta yín London. torí ẹni tèmi náà fi dé lélẹ́ yìí. irọ́ ni o. ó mọ pé èèyàn yìí ni. wọ́n jẹ́ máa ṣe dáadáa ẹni tọ́lá bá yẹ fún ẹ ká fún lọ́la. I know I know I know gbọ́ngbọ́n kankan mo ṣe rí London lára ẹ o àbí báwo níjọ́ mélòó níjọ́ mélòó ló lò ń bẹ̀ ló ti wá dàbí ìyá ṣàlí báyìí àbí torí irun tó ṣe ni. ẹ gbà mí o lọ́jọ́ mélòó awọ́ọ̀dù mo mà lọ gbà àbẹ̀wò kankan kó wa ẹ̀yin tẹ̀ ń gba Amẹ́ríkà ní kẹ́ kówó jáde. ìyẹn ni kò má sọ mm. èyí tọ́nu máa sọ wípé kò sí tóun ti ná dọ́là mm. bọ́ owó ìyá ṣàlí náà pọ̀ pọ́ùn yẹn pọ̀ ó máa mú wálé ń bẹ̀. lórí thirty pounds yìí náà ẹ wo ẹ <laughs> <laughs> why not. láti ní everybody kó cab àbí kó má gbé mọ́tò ẹ̀ sí fi sí ní ti bíbà lọ èmi ò gbọ́ yẹn o èmi gbé mọ́tò mi wá even gan wọn pé èmi wà ń tà. wọn pé kò sí mọ́tò ẹni tí ò dámọ́ náà. no irọ́ ni tó bá jẹ́ pé tìyẹn ni mm. mọ́tò tí mo gbé wá kò lè dámọ́ kọ̀sùn kan gbé kan lórí gbà mo lè gbé bọ́m̀bí kò ní mm. nọ́mbà. no number. no number. Eh, àwọn chọ́ọ̀sì. ṣáà ti mọ̀ pé thank you autos tuntun tuntun wá èrè. Mm, ẹ pẹ̀lẹ́ o lọ sọ fáwọn ọmọ ẹ̀ wọn gbọ́dọ̀ sún mọ́ bí tó bá pàdé wọn wọn gbọ́dọ̀ pè wọ́n wọn ò dẹ̀ gbẹ́dọ̀ pè ẹ́ lórí fóònù ọ̀tí tó o bá pè wọ́n wọn ò dẹ̀ gbọ́dọ̀ wọlé rárá. wọn àwọn ọ̀dọ́ àgbẹ̀ yẹn ni even kò máa tó wá sọ fún wọn pé tán bá rí tó ń wọlé bọ̀ kán má kí. ó bẹ tàbẹ. kán má ṣe bẹ́ẹ̀ ní pọ́wọ́n tẹ̀ mẹ́ni kọ́kọ́ ní àdúgbò tàwa yìí. ó dàbẹ́. máa sọ yẹn fún wọn. Mm. kí ló ṣẹlẹ̀ kí èèyàn orúkà yà á bà dán. ẹ ṣe ẹfẹ̀rọ̀ lẹ̀. dèrò tún yín sóhun náà. ṣáà ṣe fashion parade èmi ni mo gbé nǹkan mi lọ amẹ́ríkà ọ̀run lára ṣe rán fi èmi ẹ ká change passport àwa méjèèjì. ó máa léwu o kò lè léwu. mo ń bọ̀ díẹ̀. ẹ wọn wọn bó yẹ kó ti yẹ ẹsùn yẹ kó. wọn á fà ó ti bẹ̀rẹ̀ lọ́wọ́. ẹ fẹ́ wà lọ́mọ ẹsẹ̀ rí àṣà fún mi. Obi obi obi ẹ jẹ́ ká lajì ní ìjẹ́ jẹ́ ká lajì.

ẹ Démọ́lá mo fẹ́ sáré sọ nǹkan fún ẹ ok mo dẹ̀ fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ mi dáadáa sórí ní environment àwa yìí wọn ò fẹ́ traces kankan as in torí n ta fẹ́ ṣe surprise fún a fẹ́ kó mọ̀ pé kankan ṣẹlẹ̀ o ti gbọ́ tèmi torí mo mọ̀ wẹ́ dáadáa o ìgbà ilẹ̀ o máa rẹ́ni tó ń lọ tó máa kí má kí o tó bá ti ń wọlé bọ̀ má kí rárá má ṣe bẹ́ẹ̀ ni pé mọ́ rí oh. kò wà lórí ọwọ́ tiẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. kí n lock up. lock up straight ó ti yé mi. ṣùgbọ́n nǹkan tí mo sọ. ó yé mi bàjẹ́. bí mi náà ṣe wọlé lọ́sìn mo ti pa fóònù mi mi fẹ́ gba kọ́ kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ kí fóònù wa dùnnú lé débi pé máa gẹ́ẹ̀tì wà pé wọn kan wà round. kò jù bẹ́ẹ̀ lọ. ibẹ̀ tí mọ́mì bá pè yín. ha Démọ́lá Démọ́lá tí mọ́mì bá pè mí tó ń bá gẹ́ẹ̀tì mi tó ń bá pè áyà bí. ibẹ̀ tó bá pè yín. gbé sọ fún ọ pé mo busy má wà mí wá sínú ilé. ok maybe kí má tẹ̀ kú pí kàn wọ́n rárá. lọ bẹ́tà ó ti lọ báyìí. o ti gbọ́ àwọn tí mo sọ. ó yé mi bàjẹ́. ṣé o ti jẹun. anyway tó bá fẹ́ gẹ́ẹ̀tì kan láti jẹ rìn lọ síta àmì outside the gate ló wà nǹkan tó máa jẹ ń bẹ̀ o ti gbọ́. Ah, estate jìnnà díẹ̀ o. Ah, Dèmọ́lá o tún jẹ́ kí n mọ̀ pé ìta tún jìnnà àbí. mo ṣe. o ti yé mi àwa náà ṣèwé rí. <laughs> dèmó gbé mọ́tò o ti set. o ti gbọ́. o ti set. má dẹ̀ kọjá gate. o ti lọ nìyẹn. o ti lọ. o lọ jù. i will be back. all right sir boss. Thank you. <coughs> <coughs> ẹ̀rọ ọ̀nà ẹ̀rọ ọ̀bẹ ìjọba ìlú wọn. wọ́n wá ní kó wá rólé. ẹ̀dùn ọ̀nà tí wọ́n ṣe ètò ìjà. madamu ẹgbọ́. èmi èmi ò sọ̀rọ̀ surprise ní ẹ̀rọ ibi tí mo ibi tí mo dẹ̀ bá dé mi ò ní sàn kankan. irọ́ ni okele okele okele o kun ma yaba tẹlọ rẹ ewúro agbada agbada lórí agbẹ́rẹ́ mọ̀ báyìí tó máa fẹ́ lọ rẹ̀ káyì káyì mọ̀ mi tá mi ò ní sọ̀kọ̀ mọ̀. ẹ jọ ìbáwọ̀ ọmọ ìjọba ọmọ ìjọba ti ń pè ní ìyá. ẹ jẹ́ kí sẹ́yìn bá a. ó mọ̀. Hmm. Yọ̀mí ah kí ló dé kí ló mú ọ kí ló ń rò. bàbá hmm? béèrè yín yẹn ó yà mí lẹ́nu. bíbó mọ̀mọ́ tó ṣe ọ́ ni mo sì rí pé ọdún orí kodò ọ̀run ronú. ó rò pé ẹkẹ́yìn náà máa kẹ́ máa bá mi kà pé èmi ló pé ogún ọdún. èmi ló pé ogún ọdún. èmi ni. kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ọjọ́ tí a pé nù ń wọ́n bọ́ ká ọ èmi ò máa ráyè yan ìwọ náà lọ lè máa kà á. Ah, ọjọ́ náà rí bí àná yìí ọmọ ìyá gan o oko hmm. oríire. oríire wo ló wà ń bẹ bàbá. Hmm? ọ̀ní sọjọ́ òbí ni. pé gbogbo nǹkan tí mo ní ó máa pòórá owó tí mo ní ó máa lọ. Hmm. ẹ̀ ọmọ ìmú tẹ́lẹ̀ dé sọ mọ̀ pé gbogbo ń tọ́ ní ọ̀ ya lọ́wọ́ ẹnìkan ni. ká ní ẹ ṣàlàyé fún mi bó ṣe wá rèé ó ṣeé ṣe kí n má ṣe. ọmọ sí o ọmọ sí o ìgbàgbéjọ ṣe wá ni ká níwọ̀ náà béèrè wò ni hmm, ó ṣeé ṣe kí n rántí ṣàlàyé fún ọ àmọ́ ọ̀ lè béèrè tó. ẹ ṣàlàyé fún mi. ọ béèrè fún mi. ìwọ náà ọ béèrè ó lè ọ béèrè ọ béèrè má rẹ jú má rẹ jú ọ béèrè ìmú ọwá ń jò ní ìlọ́wọ́ àwọn get money lọ ń pariwo àwọn rich àwọn rich gbogbo tó ọmú gbogbo èbó ọkọ mo bí kí ló dé ọ níyà ń jẹ ọ kí ni jẹ́ àìlíṣ ọ̀ní ọ̀fẹ́ lówó àbí wọn ọ̀gbà mọ̀ràn pé à ṣe sùúrù kádàrà ọ̀ní gbogbo ẹgbẹ́ rẹ ní lomọ́sàn sọ lomọ́sàn ọ̀ lo ọkọ̀ tó mọ̀ ogún ọdún dídí ogún ọdún lọ fi jayé wọ́n sì wọ́n ọ̀hún wáyé mu this is the end the end àwọn ilé ìbò ní ń sọ bẹ́ẹ̀ nínú fíìmù ọ̀rọ̀ rẹ ti ó ti ẹ̀ dì gbogbo dúkìá rẹ finish ẹ ọ̀rọ̀ báwa àwa babaláwo àwa náà nífi owó ká máa gun ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì nítorí pé a mọ̀ pé yóò lẹ́yìn bẹ́ẹ̀ ni láàróyè ò ní fúnni nìkan kọ́ kó fi gba igba lọ́wọ́ ẹni èmi wá lọ́yẹ kó o fẹ́ kún sí ẹ máa wò wá pé àgbélé àlàpà. bá a bá tún ṣe fún yín tán náà bẹ́ẹ̀ bá fẹ́ sòrè fún babaláwo pin ẹ wà rí ìwà kìíní pépà ambulóòkù ẹ wà rí ìwówó tuntun ẹ fi twenty thousand síbẹ̀ àbí fifteen thousand lójú yín ẹ ti fún babaláwo lówó náà olórí ìbú bíi ti yín pàǹgbòrò wọ́n máa wò pé ah, onínúure ẹ mọ̀ pé ń ṣe fìlàfìlà fìlàfìlà ẹ̀ ń ṣe ṣàṣù pẹ̀lú owó olówó ó ti ṣẹ̀ṣẹ̀ ọ lónìí òní lọ́sẹ̀ wo wọn ò ní àkókò púpọ̀ o ẹni mélòó ní mẹ́lẹ́ ṣèbí ìyàwó rẹ nìkan náà ni. ó wà lé èèyàn ti ẹ̀ dá tí yín wà lé ọlọ́run dẹ̀ sí ìwọ náà ní ọ nífẹ̀ẹ́ owó àbáṣọ bẹ́ẹ̀ lónìí. ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ah, ó ṣẹlẹ̀ lóde. wọ́n. kí ló ṣe tó sùn. mi ì sùn. kí ló dé. nǹkan tí mò ń bẹ sọ ń ṣe wà lórí ọ̀rọ̀ yìí mo wà lórí ẹ o. dùnà ṣé o mọ̀ pé owó tààrí àlejò àlejò lówó téèyàn bá lè mọ ìtọ́jú owó owó máa padà lọ ni owó téèyàn bá ṣe kún ó máa padà tán ni. tèbí wọ́n ń ṣe kún wọ́n máa ṣiṣẹ́ sí kémi máa nà ìwọ náà wọ́n kò tó fẹ́ ṣe sí o fẹ́ lọ sí kọ́ńtírì méje kò ń ṣe pé o fẹ́ lọ rajà wálé o ìyàwó mi o kò fẹ́ lọ ṣe fàájì kò kàn ṣáà lọ kò ṣáà lọ náwó nancy kàyọ̀tẹ̀ yẹn owó visa kò mẹ́rin owó tíkẹ́ẹ̀tì ìlú méje accommodation wàá ṣe feeding wàá lọ káàkiri logistics àmọ́ àwọn mọ́tò káàkiri ṣe ṣe ah, ká ló fẹ́ lọ sọ pé àwọn kọ́ mi o mo fẹ́ lọ sílùú méje mo fẹ́ lọ rajà wálé o ṣùgbọ́n pé yẹn ṣe business nìyẹn bó ti fẹ́ lọ ṣe sí o kò fẹ́ lọ ṣe spend drift ló fẹ́ lọ ṣe kò fẹ́ lọ náwó dànù. o kò ṣe nǹkan kan jẹ́ kí n ná jẹ́ kí n ná ṣe bówó ọkọ mi ni. kò sí kò sí ṣé ìbàdàn fẹ́ ni. tílẹ̀ bá mọ̀ àwọn pé Samuel àwọn ẹ̀ sort everything out. ẹ ṣe ọkọ mi àjọ máa lọ ni. wọ́n lọ èmi iṣẹ́ tèmi pọ̀ lẹ̀ èmi iṣẹ́ káàkiri mo má wọrí èmi ò lè láì tẹ̀lé ẹ̀rọ wọ́n lọ mo ṣe kọ́tọ́ fẹ́ ṣe máa rí ṣùgbọ́n máa rí iṣẹ́ pọ̀ fún mi láti ṣe. Oh, ó ti dẹ̀ràn ọ̀bọ̀ra báyìí ẹ̀bọ̀rọ̀ ó finish àwọn àjọ̀nù ó finish ọmọ ọ̀dọ̀ rẹ kọ́. mi ò mọ̀ bóyá ọmọ rẹ máa wà ní àbíkó sílẹ̀. bàbá wà lé yóò finish gbogbo táwọn àjọ̀nù bá bá ń bẹ̀ finish àbájú ni wọ́n parí ẹ̀ ní kódà wọn ò ní yó wo bàbá wà lé bàbá nífẹ̀ẹ́ rẹ̀ pé pé kọ́ máa lọ mọ́ bọ̀ àwọn àjọ̀nù mọ̀ọ́rẹ́ ṣètùtù fún ọ tó bá dago méjìlá ó lọ bẹ̀rẹ̀ ọpẹrẹsàn nínú ilé rẹ̀ gbogbo ẹni tábà bá ń bẹ̀ pé palẹ̀ ni ìwọ náà wà finish gbogbo aṣọ tó wọ̀ tó gan mọ́ ọ lára ẹ̀ tó bá dó tójú pa ọ́ wọ̀rọ̀wọ̀ ní ọ̀rọ̀ mọ́ ọ lá èròǹgbọ̀n tó funfun yọ padà di dúdú tòrọ ọ lè rówó tó fi kù ọ jẹ báṣáàdì yá báṣáàdì ọlọ́tí ẹni. ìyá kan ń sáré láì mọ̀ pé kádàrá ò lè yẹ o bàtí wáyé pamari bẹ́ẹ̀ gangan là ń àyànmọ́ gbógun orílẹ̀ lẹ́jọ́ ẹ sọ fẹ́ni tó kánjú kó má má kánjú mọ́ ṣé nǹkan tó ṣẹlẹ̀ nísìn ẹni sùúrù ṣé nǹkan tó bá ṣe pé ajá tó ń gbóyè bóyá ìdíje wọn látara. a ní pé ní sùúrù ní sùúrù má bínú má bínú tí inú mi mo ń láti wo bí àwọn èèyàn wà ara máa mú ẹ lọ sínú kíchìn báyìí sìn tó bá ti dénú ibẹ̀ ló máa jókòó sí òun so tí bá ti ń sábà àwọn èèyàn ló ń jẹ máa gbé máa máa gbé títí ẹ wá anything tí bá ń sábà máa gbé títí ẹ wá ibẹ̀ ló máa wà. o mọ̀ pé mm. ti fún lọ́rùn ní mímí kí fún oúnjẹ ṣe rí jọmọ fún náà bàbá ẹ má fún oúnjẹ mi ṣe rí. má wọrí oúnjẹ ló kéré jù máa bá ẹgbẹ́ everything wa wà. and there is another important thing. Eh. ṣé máa rí picture ṣì yàpọ̀ láwọn celebrity ẹ̀ ṣá. wàá picture má worry wàá ya picture tí madam bá ti wà ní good mood so máa lọ bá wọn máa sọ fún wọn pé ìwọ náà wá ń pè invite boyfriend mi wá ṣó ti yẹ jẹ́ ká lọ inú kitchen inú kitchen ibẹ̀ ni. take the lead now. mara balẹ̀ o. Hmm. aṣáà ń bẹ́ẹ̀ sọ òun yọ bọ́rọ̀ òun yọ bọ́rọ̀. sọ kí n. lọ́gàá ìlú ni kò má dá wa lóhùn wọn ò sì má rìn náà. adúpẹ́ wa ṣó ní interest. ọmọ mi ṣe ìyàwó kejì. <laughs> tó fi mọ̀ pé mo ti má rìn sóò ní oh. interest. <laughs> o fẹ́ consider mi àbí. èyí tó ń consider. Bọ́bọ́ mi ráyè. Wọ́n tiẹ̀ máa ń sọ wọ́n ló mọ̀ ah, àwa yìí, á gùn gan. A bá pọ̀ sí ẹ lára kárí kan fẹ́ ké mi mọ́ o ti wo fíìmù mi mọ́ ẹ̀yìn ibi lẹ wà mo ń gbọ́ yín náà demosa. Ah, ah, báwo ni. ọ̀gá ẹ̀ ti dé mi. a ah, ó ti dé. ó wà nulẹ̀. ó wà nulẹ̀ wọn àbí pàtí báyìí. wọ́n wá léwọ́ bọ́ta ara ohun tá à ń sọ nìyẹn ẹ mọrú àwa báyìí yan ni wá mo ní right láti mú ẹ wọnú ilé yẹn mo ṣe wà mo ní right láti mú ẹ wọnú ilé yẹn. bọ o ní right láti mú ẹ kí ni reason tí wọ́n. ẹ mà gbà mí kẹ kí ló kí ló ń ṣe ń bí. èrò mo wá jíìmù ni kò lè yé yín iṣẹ́ rí kò ń ṣe gbogbo nǹkan lèèyàn máa fi ń ṣègbéraga sórí àwọn ọ̀gá ti yín ọ̀rẹ́ tiwa ni wọ́n. múlẹ̀. sori sori sori sori sori wà á bíbà ẹ̀ ẹ̀ tẹ̀ ní sùúrù sori sori tí mo ní pẹ̀lú ẹ̀ o ò change. Okay. Okay. ìwọ sọ fún mi pé o ní power àti mú mi wọnú ilé. continue. inú ilé mo ti ń bọ̀. Ah, inú ilé la wà yìí eh. àbí ṣé kò ṣe inú ilé rúfù rẹ. nígbà tí mo gbé ọmọ Bánkẹ́ débẹ̀ eh. a jọ wọlé mo eh. jókòó mo tẹ̀ tó wá decide pé ibẹ̀ ẹ mọ̀ bóyá lọ pé kí n jáde kí n ṣeré wá síta. àtúrádé ah, ah, tí ìjẹ̀bù ní kèmí bọ́ta. ẹ ti ẹ já ẹ ìjà lómi tí mo mú yín ṣeré olódò ó dáa tó bá jẹ́ pé wọ́n wọnú ilé yẹn lóòótọ́ kí ni kọ́lọ̀ lé wọn ẹ máa wo dòdò ibi tó wọ̀ rí tí bá sọ fún pé rẹ̀ tí bá sọ pé blue ṣòfẹ́ mọ̀ ni ṣé ṣòfẹ́ mọ̀ ni. wàhálà ìpọ́pù ni ó tẹ̀ ó tẹ̀ dá ó tẹ̀ dá. ní sùúrù ó dà pé ìgbà tó délẹ̀ kan ó pip kò ń ṣe pọ́pù ó kàn ní touch of pọ́pù díẹ̀ ni. touch of pọ́pù díẹ̀ látàárọ̀ èmi ń ròyìn kọ́kọ́ wá sí mi lọ́kàn kí ló fẹ́ fi nọ́mbà ṣe. a ní wá sí mi lọ́kàn mo ń rò pé bóyá ká arrange kémi wọlé kí n lọ arrange oúnjẹ wá àti. that is right oúnjẹ yẹn gangan gangan ni kókó torí pé mo rí bàbá ebi ń pa mí gan ni. ọ̀ọ́ mọ̀ pé obìnrin ni wá wọ́n já wọlé lọ ká lọ arrange oúnjẹ. ẹ jẹ́ kéèyàn kan lọ tó bá di méjì wọ́n lè dá wa padà. ẹ̀lò ẹ̀lò ẹ̀lò ara nǹkan tá a máa ń sọ nìyẹn ẹ máa ń bẹ́ gidi gan ni o ṣé mo pọn nílùú kí wà kó má lò lórí hmm. ṣe ní pálíámẹ́ǹtì táwa yìí èmi ló lórí gbogbo yín. láyé láyé ẹ láyé láyé má máa sọ bẹ́ẹ̀ mọ́ olórí àwọn wò. gbẹ́nu dákẹ́ gbogbo alájọ wa. bẹ́ẹ̀ yóò tiẹ̀ ní sùúrù náà bẹ́ẹ̀ yóò zoro jọ ó sọ nǹkan lẹ́kọ̀ọ́ ní pé wọ́n lórí ta ló fi ẹjọ́ lórí náà olórí kiri náà ẹ dráìvà lẹ́yìn mi ò ṣe dráìvà pa lèmi olórí ẹ̀yìn ẹrú sọ̀rọ̀ pa lèmi mi ò ṣe dráìvà olórí ẹ̀yìn ẹrú kí ló ń ṣe ẹ kí ló ń ṣe tá a rẹ ń gbọn. àmọ́ sọ báyẹn ṣé mi á ní bẹ̀rù mi. dúró sórí ìgbà àwọn artist yẹn wọn ò tí ì dé tán. so tó bá ti dé everybody bá ti bá ti pé tí mo rí pé gbogbo wọn ti ń rẹ́rìn tó ti ń ṣeré ìmá kọ́ lọ bá má dà má sọ fún wọn pé èmi náà mú boyfriend mi wá o. ṣòro ah, mm, mm, èyí tó sọ yẹn náà ó wà òkè but ṣé mi ò lè fi opportunity yẹn ló ń sìn tí madamu ti jáde kí n máa lọ bá wọn snap kí n máa snap ẹyọ kọ̀ọ̀kan tí madamu adé béèrè pé who is this person wọn ti lè béèrè gan wọn á kọ̀ bóyá one of àwọn celebrity yẹn ni mí ni àbí bóyá pa wọn ni mí. Mm, bẹ́ẹ̀ náà ni ṣàkíyèsí bí ọ̀rà. Ah, ah wo àwọn pa wọn gan tó mú wá gan wọn wọlé àwọn face nìkan ló wà nílé bẹ́ẹ̀ wọn anybody wọlé ṣó ti yí ẹ so dúró síbí báyìí kí lọ bẹ gẹ́ẹ̀tì nǹkan tó máa wọn. ẹ wá kí ni wàá lè ní tó bá bẹ̀rẹ̀ mọ́tẹ́ níbi ni chakíchí àgbègbè sí yíwa gan ni ọ̀gbẹ́ni lọ sọkò ṣáfà àsìkò àmì gẹ́gẹ́ tó máa mú ọmọ ilé ìfẹ́ mi ọmọ sísẹ́ẹ̀tì. mo ti parí gbogbo ètùtù tó yẹ á ṣe fáwọn àjọ̀nú àwọn náà sì ti gbáradì báyìí ó dàbí ìgbà ńlọ téèyàn ń lọ sí o tó o bá rí bí wọ́n ṣe gbáradì àwọn àjọ̀nú ìwọ fún ara rẹ ọ̀fẹ́ bí wọ́n léèrè pé ah kí ló dé ẹ̀ ń lọ ogun àgbẹ́kọ̀yà ni wọ́n gbáradì gan fún ọ ní o ẹ̀ lónà àwọn ọmọ rẹ ń kọ́. sí pẹ̀lú mi bíi ọdún márùn-ún sí pàtó ajẹ́rí òní náà ni. keep quiet big reason. you see. man eh? white boy n jáde n jáde oh, take that off n jáde. pick am from that side. come here. dey play on am. àwọn ọmọ ìbálẹ̀ ló Dad. Okay, um, Welcome, sir. Yeah. Dad, welcome. Ṣé wàá wá? Yeah, yeah that was good. Uh, mo ní ìròyìn àyàn fún ẹ̀mí méjì. Wow. Inú mi dùn pé um, Visa America ń ṣe valid. Yes, sir. Eh, títí ìparí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ méjèèjì ẹ lọ sí amẹ́ríkà wọ́n jẹ́ pé kan lọ nìkan ẹ máa lò tó bí ọdún mẹ́wàá bẹ́ẹ̀. ten years wow. ten years ẹ mú ẹ ẹ máa kàwé yín kẹ́rin lọ rí pé ẹ establish ara yín díẹ̀ díẹ̀ pàtàkì kẹ́rin pé ẹ ní passport lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe máa ní lọ́wọ́ kò tó wá máa ná èmi á gbé yẹn. Ah. <laughs> father like no other you are the best dad. máa ṣe fún mi ẹ̀sìn gbogbo àwọn nǹkan tó wà pẹ̀lú ẹni máa nílò hmm. ẹni máa padà mọ́ ẹ̀sìn. ok hmm? sure ok sure ok sure ok sure. ìgbàgbọ́ fún gbàgbé kan. àgbàgbé ah, nǹkan tó bá pàdé sí nàìjíríà ẹ̀ padà mú mọ́. ìdájọ́ ayé àbúrò mi lè ní bá a sílẹ̀ fún ọ̀la sílẹ̀. ìlú òyìnbó náà wà ẹ ni tó wá ń ronú sí nígbà táwọn ọmọ rẹ ò sí mbẹ wọ́n ti wà nílùú èbó lọ́hùn wọ́n mọ gbádùn tiwọn ẹlẹ́dàá sì lè ṣe káwọn náà rọ́wọ́ yọ kán dolówó ó kàn ní ṣùgbọ́n nù ni yọmí gbogbo dúkìá tó léwu káwọn ọmọ rẹ ó ní gbogbo ọlá tó léwu kí wọ́n ní ọ fojú kàn wọ́n mọ́ mo tún tún sọ fún ọ ìjọ tó o bá fojú kan ìkànnú wọn o ti kó orí burúkú rẹ ránù òun náà tọrọ jẹ kú ni òsì ní ọ̀pá wọn gbogbo ìtọ́ bá fojú kànú wọn. àmọ́ pé kà ní. ẹ ó kọ mí fọmọ lójú kòkòrò máa fọmọ lójú kòkòrò ni. ẹ̀dá burúkú ni. mo gbà. tó o jẹ́ kí ọmọ èèyàn máa jírí kó máa kó lọ́nà. mo gbà. ha mo máa ṣe láyé mi. àpẹẹlẹ sọmọ pé ó lè ní ọ olójú kòkòrò ọmọ aláìnítẹ́lọ́rùn wọbíà ọfẹ di Dangote. ẹ jọ ṣé mi lè bí ní kankan. béèrè wọn dá lóhùn. káàtì sọ pé bóyá mo wà lé pẹ̀lú àwọn ọmọ mi mo kàn wálé pẹ̀lú àwọn ọmọ mi àwọn èèyàn wá kí mi fúru ọjọ́ òní sí kí ni ò bá ṣẹlẹ̀. ọba ayé wọn jẹ́ ni tán o. àwọn ọmọ rẹ àti gbogbo àlejò tó bá bá pọ̀ láyọ̀ àjọ ìní tí gbogbo àgbáyé bá ń wà nínú rẹ mo finish gbogbo wọn làwọn àjọ̀nú kò lọ èyí tí ó kú dànù ó kù síbẹ̀ èyí tí ó pòórá ó pòórá èyí tí wọ́n kó fún rẹ̀ kọ́rùn nù wọn ń kó kọ́rùn nǹkan ń sí ọ́ o rò pé wọ́n wá sí ẹ ni kì í máa ń sí ẹ èrè ń ta ọ́ jẹ́ ká bá ìyá ń bẹ̀. bàbá bàbá rẹ̀ mẹ́yìn lọ ni lójú ẹ̀mí rẹ̀ ọ ìmọ̀ nǹkan kan tìf olè ọ̀nà owó tán ní ìsìn ẹ̀kọ́ fẹ́ kú mọ́ owó ti dùn mọ́ à ń sọ fún ọjọ́ náà ni bàbá tó dúdìt ń ṣe bò dúdìt dúdìt ní ìsìn gbogbo ẹkẹ rẹ padà ah, bàtà rẹ bá rẹ ni ibi tó rìn dé ẹ mọ̀ fi ní ìṣe sáà máa rìn ìṣẹ́gbẹ̀gbẹ́ àtàn kọ́ lè máa róúnjẹ torí yóò wọ́ sí gan ibi tí yóò bá rí táwọn olówó bá ń gbé ibẹ̀ ni ọmọ rìn sí ó náà máa ń da àjẹkù oúnjẹ nù sínú gorodóòmù kọ́ lè máa rí nǹkan jẹ dákun mo ní nǹkan ṣe ìgbà ọlọ́ ọba mi ṣe ń bí tí gbogbo rẹ̀ ó fi ṣẹlẹ̀ òun gbogbo ṣe lè dá fún ẹni kò possible. àyọ̀ dá fún mi mú ọ lójú kòkòrò mú ọ lójú kòkòrò. ìtẹ̀sìn mi dé kò lè possible fún kò lè dá ìwọ tó ti ń lọ ńlọ rẹ. ayé lọ́run kò lè dá fún yín mọ́. mo ti sìn ọ lọ ńlọ ńlọ rẹ. kíkà rájì tá a sọ ju o mo wà lórí ìdúró wèrè jó pẹ́ làgbádẹ́. ọlọ́mọ yẹ kéèyàn dà tó bá ti di pé yẹn lo bẹ́ẹ̀sì tó di pé ìwáyà báyà gbé. tọ́wọ́ rẹ ti bá ti di bọ́bá bì. àmọ́ ìdè. irọ́ ni o ní ìdílé ọ̀nà dé. surprise náà ni mo fi ṣe fún dáàdi wọn. Ah! ẹ wá kí wa àwọn kan níbi láti ẹ wá kí wa jàre ẹ kí wa báwo ni. wájà àwọn ọmọ òun ọmọ náà yogo àwọn yogo àwọn yogo. ìjẹ̀bú ìjẹ̀bú ṣé mo ti wá ṣe lè fún ẹ wá. tàbí ṣé kí n fẹ́ gbà pé ṣiṣẹ́ níbẹ̀. kí ni má ṣe bá mi. ẹgbẹ́ tí mo ní mo ní ṣe. ilé ìjẹ́ tó ó lè ṣàkàtà ṣọ́ọ̀bọ ni ẹlù ló fẹ́ fún ta ló fẹ́ jẹ́. àlọ́ àlọ́ sọ inú wa aláàánú ara wa àwọn ti wá náà rọ. náà ló ń bọ̀ ẹ̀yẹn ni kókó ẹ̀yẹn ni kókó but as bó ṣe ń lọ ẹ̀yẹn kókó fẹsọ̀nà hallelujah ẹjọ madam madam gbọgbọn ni wọn pe àwọn oníjó wọn àwọn ilé mi wọn àwọn onísàsífò ẹjọ jẹ ká gbúwò ewu lẹ́nu ọmọ ìlú náà ẹjẹ ká kọ́kọ́ ní alẹ́ lẹwẹ ọkẹ ṣẹlẹwẹ ẹ nà ah. ọ yọ dúró dúró dúró dúró dúró dúró èwo tí o bá máa kéwì tí o lọ sí ẹ̀ka ní àwọn ẹ̀ka kí náà lè o ẹ̀ẹ́dẹ́ ìlú àwọn àwọn àwọn ọmọ ọmọ ọmọ ẹ gbọ́dọ̀ ní aláàjì pẹ̀lú rẹ̀ pẹ̀sà ẹ̀ṣẹ̀ fẹ́ gbọ́ tèmi má bínú mo ní kó kéèfù wa kí wàá ní ìjẹ̀bọ̀ máa lára. ó máa mú wa lẹ́yìn ọ̀pọ̀ ní ó máa mú wa kó lè ọ̀jẹ̀ ọ̀rẹ́ wa àwa là ń ṣe nǹkan. ẹ̀ẹ́dẹ̀gbà wọn lówó òkèèrè wọn káwọn fà ọ̀jọ̀ máa ń bọ̀. ẹ̀jẹ̀ àgbọ̀ tiẹ̀. Ah! Ọya. Ẹjọ́ àwọn ló ń bọ̀. Láti máa dán ọkùnrin takuntakun tí ń bọ̀ ní ọ̀pọ̀pọ̀ dára bí èyí. Fọ́tí kì í à. Mo pe bá ń báyọ̀ lọ, ọkàn wa ṣe bó oṣù lórí àtẹ́kíkẹ́ bí ẹni dàgbà lára. Ìwọ̀n gbogbo owó àti ètò ọ̀lẹ́ni. Ìgbà gbà fún mi ní sẹ́yìn ọ̀dọ̀ náírà. ó máa náwó mẹ́gbà tó ó kì í ní o. wà á jẹ́ ọ̀rọ̀ kọ̀mpitíṣọ̀. ẹgbà kílò ló ẹgbà kílò. mama kìlọ̀ ọ̀tá. ọ̀gá yálà. ọ̀rọ̀ tiẹ̀ bá tiẹ̀. ọ̀gá yálà. ẹgbẹ́ tó ń padà. ọmọ jẹ̀bú ọmọ jẹ̀bú ọmọ jẹ̀bú ọmọ ṣàgámù ṣàgámù wọ́n ní bó bá ń jẹ́ bó ọ̀hún ní rẹ̀ ní. ẹ̀kọ́ ẹ̀kọ́ gbọ́ gbọ́ gbọ́ ṣe ẹ̀dẹ́gbà kan wọ́n máa ní kékeré ìjẹ̀bú wọn lówó ni àmọ́ sì kékeré ìjẹ̀bú o. Thank you. Ó yá ó yá ó ti rẹ̀ mí.

Báwọn báwọn ará òkú tún bá wọn bẹ́ẹ̀ sọ wọ́n bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ ṣé kò mọ̀ lábá máa ka ẹ mọ wọn, jọ̀dá dúró kékeré ló ti mọ̀, pẹlẹbẹ nìyẹn Ẹgbẹ́ ìwòlẹ̀ sílẹ̀ èmi ọmọ gbé tọ́wọ́ o. olú àníbí àbí àmọ̀tá. èmi ọmọ tọ́wọ́ àti ẹgbẹ́ o. kàkà jáde bá àwọn ọmọ ìgbàlódé aláàtú kan lédo lédo lédo lédo tó bá tún kà gbádà rẹ pẹ̀lú. wọ́n lè ní ìwọ ara ìlú ẹ̀sìn ìdè ẹ̀yà aláìwọ̀ owó mu ọ̀nà owó mu ọ̀nà owó mu ọ̀nà owó mu ọ̀nà. tẹ́sí mo gbé tẹ́sí tí mo gbé wá mo rẹ́ẹ̀tì bátìrì ten thousand nine hundred and seven tí mo fi rẹ́ẹ̀tì bátìrì olórí alájí ló ń kú olórí irú funfun yóò dára ẹjọ ẹ má bínú ẹ̀gbọ́n ẹ ká lọ ẹjọ ẹjọ mo gbọ́ pé àwọn artist wà nílé yìí mm-hmm. wọ́n ṣe birthday surprise party fún Mr. Yomi Fash. Ah, ẹ gbà wá o báwo lẹ ṣe mọ̀. Ah, àdúgbò yìí ni mo wà ìgbà tí mo dẹ̀ ti mo wà ládùúgbò mo rí wọn tó ń wọlé láàárọ̀ yìí. Ah, ẹ dúró tó bá pè nǹkan surprise ṣé gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀ ni àti pé ta lẹ́yìn gan kí lẹ fẹ́. ará àdúgbò yìí náà ni mí ìyẹn ará àdúgbò yìí ni. ok kí ló wá ṣẹlẹ̀ nígbà tó ń ṣe surprise party fún wọn kí ló wá ṣẹlẹ̀. ẹ mo rí pé èèyàn àti wọn lẹ́jọ́ wà lẹ́ẹ̀kan ni so kẹlẹ kẹlẹ ṣàtọnà mi ṣe máa rí wọn. o fẹ́ rí wọn. bẹ́ẹ̀ni. ẹ kí ló wá fẹ́ rí wọn fún. ẹ kí n kọ rí wọn ni ẹ̀gbọ́n kí n rí wọn kí n bá wọn ya fọ́tò ti ẹ̀yin ládùúgbò kémi náà lè fi bùgá. o fẹ́ bá wọn ya fọ́tò. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi. ìwọ náà lè máa fi bùgá iṣẹ́ wo ló ń ṣe. fọ́níṣọ̀ ni mi ládùúgbò yìí kò sẹ́ni tó mọ̀ mi ládùúgbò yìí nọ́mbà wán ni o lè ní ẹ. Hmm. amọ̀rú yín sórí irú yín lẹ máa ń fi style lẹ máa bá wọn actors lẹ máa bá wọn ya fọ́tò ó ti yẹ ń sìn ẹ̀yin náà máa lọ ṣe graphics rọ kan ẹ wá máa polówó fáwọn èèyàn pé ẹ kọ́ máa act film kọ́ máa join theatre group ẹ mo mọ gògó mo mọ Yínká Quadri mo mọ ọ̀gá Bello nǹkan nǹkan irọ́ ló wà ń di ẹ̀. Ah. so tíṣẹ́ bá wá jálé lórí tẹ́ ti gbá àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ti gbó lọ́wọ́ ẹ máa wá sá lọ kò lè work brother ah, mi. ẹ̀gbọ́n ní sùúrù ẹjọ ẹjọ ẹjọ báà lẹ ṣe lè ṣe fún mi mo rí pé ẹjọ wọ ẹjọ wálẹ̀ kan ẹni tó yẹ mo sáré wá bá yín. Ah, ṣòwò mi business ni. mo mí ni ẹ̀gbọ́n mi. ẹ ò fẹ́ rí wọn. bẹ́ẹ̀ni. ẹ kò sí wèrè ojúlówó ojú ṣàánú ó kéré gan. torí irú òkèlè ń sinú tv ni màá ti ń rí wọn mi ì rí wọn rí sójú báyìí ìjẹ̀bú gan mi rí rí. ó wá fẹ́ wo bóyá ìlà òkèlè yẹn bóyá ó confam ni àbí make up ni àbí kò sí wàhálà kí ló máa bá dé ẹgbẹ́ tí ẹ̀jẹ̀ kọ́kọ́ rí wọn náà tí ah. bá rí wọn máa ṣẹ́tù yẹn. ọ̀gbẹ́ni fìbẹ́lẹ̀ jáde kí ló ń ṣe ẹṣọ orí làlẹ́kẹ́ mi ni ẹ mo wá láti làkọjí àbí ọ̀gbẹ́ni bá mú nǹkan kan ṣe ah, ah, lásán ló rò pé ṣó mọ́ mú jẹ́ ni ok ó mọ mi. torí mo pé behind the scene làá máa ń wà torí nǹkan tí ò jẹ́ kó dá mi mọ̀ ni ẹ o hmm, máa mú nǹkan kan wá sòtì ẹnu òfìfo báyìí kò ń dúnyàn mìíràn mú nǹkan kan wá kí ló bá dé. ẹ̀gbọ́n mi máa wọrí ìgboro lájọ wa tèmi bá ti rí wọn. bọbọ o ti ṣe tán ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n ẹ ní sùúrù ẹ ní sùúrù. ẹhẹn o ṣe ń sọ̀rọ̀ ni sórí bí mo ṣe wà yìí tí bá fi lè mú ẹ wọlé yẹn ọdún adékọlá wà nílé náà ṣó rírí ni. ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ṣọ́ọ̀gbẹ́ máa rí wọn. kí ló ń ṣe ẹ̀ tí má kàn fà í lọ́wọ́ wọlé wọ́n máa bí mi ni pé ta ló tún mú wá yìí èmi á tún wá sọ fún wọn pé ẹni tẹ́ ń wò yìí o chairman ní ládùúgbò yìí o dẹ̀ ń ṣe chairman má tún pọ́n ẹ lé. ẹ̀gbọ́n tí bá rí wọn ẹ̀ ní lọ ẹ̀gbọ́n. mi ní lọ tiẹ̀ má wọrí ìwọ́ṣì mú yẹn wá ná àpò àpò lẹ́gùn kó bóyá o má rí wọn eh. ẹ náà. ok ok mm. ẹ̀gbọ́n Um, oyè ah. ah. mi ọkàn mi náà ọkàn ìfẹ́ àgọ́ mi ìjìnlẹ̀ sọ nílé mọ́ àmọ́ iṣẹ́ ìyàwó mi. ìjà ìdálẹ̀ ìjà kí ló dé dọ̀dà ìta bá wà nígbà ìjà kọ̀ gbogbo ẹ̀ láwọn ṣe máa pọ̀ bára wọn ọ̀nà fún ọ̀nà ọ̀run ní. má a lè ṣègbà wípé aláyé wá wà lójú ọ̀nà ah, nígbà. lálẹ́ ah. mo sọ pé mi ò ní sàn kankan wà wọ́n sì máa sọ̀rọ̀. ẹ wo ẹ kọkọ yín. amú ah, ti pè é ó lóun wà ní ten minutes away. kí ni mo sọ fún yín kí ni mo sọ fún yín. ẹni sùúrù ẹmọ tá eh. eh. a máa ṣe ń sìn la máa ṣe ẹmọ tá a máa ṣe ṣẹ́rọ̀ òun nílùú yìí a máa ní kọ́ máa lọ. rárá ká tọ́jú wọn síbẹ̀ rárá kò lè wọ́n kí ló dé kò lè wọ́n alájẹ ẹ má sọ pé kí ló dé mú mọ nǹkan tí mo sọ ẹdẹ kò lè wọ́n bá lóbi àṣọ tí tó bá kọ́kọ́ dé oh, oh, oh, ó máa rí àwọn onílù àwa ló jẹ́ ká kọ́kọ́ gbé ó jẹ́ kí oní eléwì eh, sọ pé wọ́n dé ooo. ọmọ stage manage kò lè manage pálọ̀ ìdí o. Ah, ẹni pé mo lọ ọpẹlẹyìn olórin. bá a ṣe pẹlẹyìn olórin náà tó wọ́n padà kówó bẹ̀gẹ́ náà ni. Ah, owó owó ọ̀dọ́dọ̀ tiẹ̀ owó ọ̀dọ́dọ̀ tiẹ̀. ẹ bèrè lọ́wọ́ Jímọ́lá tó wẹ̀ bá sọnù. owó mo mọ̀ mo mọ̀ mo mọ̀ mo mọ̀. ẹ̀yà ṣe bá tí ìjọ ìpín kan. èmi máa kó bá ìjẹ̀bú ọ̀rọ̀ mẹ́kọ̀tù o ẹ̀ka ṣe báyìí lọ́tọ̀ fẹ̀sọ̀ o ẹ̀rí lẹ́tà bọ́sẹ̀ ẹ̀dá ọ̀pẹ ẹ̀ka ṣe báyìí tíkẹ́tì bá lọ àgbọ̀n mi. ṣẹ́ni tí ó bá wọlé báyìí ṣẹ̀kú ti dá àwọn àtàkẹ́kọ̀ọ́ lé Mm. àwọn oníròyìn wà lẹ́yìn a sì ní backstage mm. àwa kò ṣe báyìí sí wọn. kí mo sọ fún yín kí mo sọ fún yín kí mo sọ fún yín. bàbá kí n bá wà ó ṣe òun lè mi ò gbọ́ ọkọ̀ tó sọ ẹ wo gbogbo tẹ́lẹ̀ sọ yóò pọ̀ mi ah. ebi ń pa èmi o. lẹ́sùn wù á jẹ́ àwọn ti lọ bẹ́ẹ̀ mú gálà àti kílé wá jáde. ọ̀rọ̀ gálà kọ́ jáde ah, ah, àtàárọ̀ láti wà wípé sọ̀rọ̀ láti wà wípé bàbá tí bàbá tí bàbá tí ká tó jẹun náà. bàbá tí sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ dọ́kọ̀ dọ́kọ̀ ló máa jẹ mọ́. ẹ wo ebi ń pa mí ebi. ṣé èjè rí mu ó jẹ́ wà ó lè bá ṣe fẹ́ sí mu. bẹ́ẹ̀ bá máa jẹ́ ẹ̀lẹ́yìn débi lónìí yọ jẹun. ọmọ bá kẹ́ ìwòlàwà pọ̀ làwa pọ̀ làwa oníkìlì máa. ṣe ra wa sí ẹ ká jó. ṣé mo sọ fún ọ ṣé mọ̀nìjà ní ẹ dúró ṣé mọ̀nìjà ní. mọ̀nìjà ní bàtà tó fẹ́bìrì náà pé wà lẹ́gbẹ̀ẹ́ àti ẹ̀ńbẹ̀ yẹn jàgbé lójú. àti ọgbẹ́ òkè èmi jà ni wọ́n kàn bàbá tẹ fún fóònù títẹ̀ tí bá yé wọn jẹ́. alájẹ máa bọ̀ láyé yín náà wọ́n máa bá tí. ọ̀rọ̀ production náà ló ṣe lọ́wọ́. bọ́sẹ̀ òbí bọ́bá mi ìfẹ́ kí kọ́lọ̀ wọn àti bọ́sẹ̀ ó òkè àwọn ọmọ ọmọdé kúlọ àjílẹ̀ ọ̀tọ̀ kó tó lọ amẹ́ríkà sí mọ̀ níjà ní tẹ́tẹ́lẹ̀ láàrin wọn. ọmọ bá gé fún rẹ. ó ní ìnáwó ènì nǹkan ògbóni kó jókòó fún jẹ. ọkè bàbá tí ó ra wọ́n mọ́ra. ìbò ni wọ́n mú mọ́ra àwọn no ọmọ bá fẹ́ òun ló máa lọ pàdé ọkọ ẹwà mú wọlé náà kò lè sí tó máa jókòó sí ìjẹ mi. tòótọ́ ni tòótọ́ ni tòótọ́ ni tòótọ́ ni tòótọ́ ni òun jẹ́ kó mọ̀. ìwọ náà ọ̀rọ̀ mi ọgbọ́n bá rọ̀ rẹ̀. ee mọ̀jì mọ̀jì má tẹ̀rí wáìnì rọ̀ kó má tọkọ bá ti ń wọlé bọ àti ìwé ọmọ tẹlẹ bọ ni tẹlẹ bọ àkàmásáré bọ ní pàdé wọn ni àpàdé lẹsẹ jẹ. ìwọ àkókìlì fún ẹ o. sọ́ọ̀rì mo ti gbàgbé mo ti lọ kọrin olóògùn ní oníbẹ̀ ní. olùyàgì gbọ́dọ̀ ìsọjà. ọmọ jíjọ onígbọ̀n tẹ́lẹ̀ káwọn lọ yìí. mo jí wọn omi tí oníkó wa ṣe àpẹẹrẹ bí láìka máa ṣe sí náà ẹsẹ̀ tó fún mi. ó yá ó yá ó yá ó yá. mi ò ní bá ti bá ti fi owó tó. alájì gẹ́gẹ́ bí àgbà wo ilé ìdúró síbà yorùbá. ẹ̀yin ẹ̀yin olórí náà lè lérí máa ń tó sí iyẹ. amẹ́ríkà máa lọ sẹ́yìn olórí. máa lọ sẹ́yìn olórí. wọ́n ní kálọ̀ kálọ̀ mánéjà. ṣé ti tù àwọn òkè. o tù àwọn òkè. ẹ lọ lọ́dọ̀ yìí barista. barista bò barista ti kú. Ah, ẹlẹgbẹ́ alájí àgbà mo ń bọ̀ fún wa báyìí. so satisfet satisfet. èmi jẹ́ báyìí sókì ara yín ọ̀yà ẹ gbádùn ah, ó dà pé òun ò jẹ ìwọ náà mọ̀ pé ẹ eh, ọ̀gá mi big celebrity ni ká tó wáá fìyẹn lẹ̀ oyè ń sìn gbogbo àwọn celebrity yẹn wọn ni Fẹ́mi Adébáyọ̀ Ọdúnládé Adékọ́lá name it àjọ máa ń jókòó àjọ máa ń jẹ àjọ máa ń wà ní kó tó pé five minutes ìbàyà Fẹ́mi ṣe máa pè ní ká tó kúrò ń bè oyè ń sìn mo láìka egun tó bá lè ṣe tèmi oyè ẹ ah o máa di star màá sọ ẹ di star within two months ah, ọmọ bọ́sẹ̀ bọ́sẹ̀ tó ń tẹ̀lé Túndé dìtínsìn èmi mo sọ di star ah ó láwọn líǹkì kan tí mo fún tó yẹ pé òun gan fọ́ ìwọ náà wo bọ́ọ̀gá ẹ̀ ṣe wà ẹ̀ kọ́ máa máa bí ẹ dúró sójú kan kò jà fún ẹ ó sì ń jà fúnra ẹ gan iye ẹ̀bẹ̀ tó bá sún nísìn ah ó máa gbádùn mi gan are you getting it so gbogbo nǹkan máa fi máa fi tọ́jú ẹ̀ wọ́n náà wò ó kọ́lù ẹ̀ lóye rí ah, ẹ jẹ́ ká fara rora wa ó yí ara kì í sá fara kí ló ṣe ẹ ok jẹ́ kí n wá sọ nǹkan fún ẹ má sọ fẹ́ yàn mo ń dọ́gbọ́n ṣe yahoo ah owó wà lẹ̀ sórí in two months time two months màá fọ̀gá tí mò ń tẹ̀lé lẹ̀ mo fẹ́ ṣe project kan tó máa heavy kan project ńlá ni o ni wọ́n máa fi star ẹ̀ tó bá fi lè star ṣe. agbẹgbẹgbẹ ah, náà ṣì sáhùn wọn fi ń dúró àfi mi ṣe star ó bákò ah, kí ló dé tí tí àwọn èèyàn bá fún àwọn èèyàn ní opportunity wọ́n máa wọ́n máa like wọ́n máa misuse ẹ̀ so nítorí mo ti bẹ́ẹ̀ jòkó tí mo bẹ́ẹ̀ rẹ́rìn-ín sìn ó wá fi ìpè olè bá mi sọ̀rọ̀ Oh, you're not getting it. Èmi mo fún an opportunity at bá mi sọ̀rọ̀. <laughs> Oh God. You know, me, me ò ń ṣe oncoming star mo star ni mi hmm? Yeah, bó What guy ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ my máa fowó pè me? My hmm. Màá date déètì fún So èmi mo fún an opportunity kó bá mi jókòó mo dẹ̀ help carry, mo fẹ́ help live ẹ ni. Ah, gbára ṣe sáwọn. Bo kí ni ìyàtọ̀ with that useless and tó wà nínú ọgbà tó ní pé òun ni ọ̀gá Tell me, what's the difference between you guys? Wọ́n fi mí wé mọ̀ sún. Gbẹ́gbẹ́gbẹ́ náà ṣe sún. Eh, ah, Bẹ́bẹ́ yóò. O hmm. máa ń forí bẹ́ẹ̀ gidi gan ni o. Gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ni mo fi style bò. Eh, eh, ohun ti ẹ̀ rí wọ̀, ohun ti ẹ̀ lójú tì. Àṣọ lè mi. Kí ni So ohun tó wá ṣe ń bí ni tó ṣe wọṣọ ọdún ẹ wa. Àtìgbà tí mo ti rí ṣòkòtò ẹ tẹ́kù jẹ èyí to ti wọ. Ìjọ́ tó bá ti wọ ṣòkòtò tẹ́kù jẹ ló máa ń commit atrocity. Show mọ̀? Ó mọ̀. Gbọ́ ẹ̀rọ ṣì ìwọ tó ń bọ̀ kò fẹ́ ẹ kọ́ sí kúrò kúrò to get out of my face. ó fáyìn jọ nítorí pé o ti ẹ ti dàbí ààfin tí o ti ń pè bẹbẹ yìí o wọn ló fọwọ ẹ chance máa sọ sí mi lẹ́yìn. ní kí ni mo ṣe. o mọ ṣe ń toast wà á mọ mọ bí irọ́ tó ń pa ti pọ̀ jù ó dàbí kí kánsẹ́lọ̀ máa ń campaign kó lóun fẹ́ ra transformer èló ni salary kánsẹ́lọ̀ tó ra transformer. irọ́ náà làwọn pípé yẹn fẹ́ irọ́ náà fẹ́ jàre. wọ́n ṣe project wàá yẹn já ẹ̀ ṣùgbọ́n bí mi ti ń ṣe pm mo ti ń dọ́gbọ́n ṣe pm díẹ̀ sí i kò dáa fún màmá rún wọn yẹn tí mò ń bá ta ní lẹ́lẹ́ nǹkan èèyàn márùn lálẹ́ yìí èmi ò ráyè ìwà mọ̀mọ́ síbi òun ka gbogbo sítórì tó yẹ kẹ́ fi ṣe fíìmù o mú gbogbo ọkà tán torí pé fẹ́ tóòsì ọmọ. ọmọ ṣòro tí mo ní ah. ìwọ gangan ni problem. kí ni mo tún ṣe fún ẹ. kò sí any time tá a bá ti pàdé location mo máa rí bad luck ni bad luck tẹ̀lé o mọ ni o ọlọ́run dẹ̀ máa yà mí yà. ṣòkòtò ṣekú jẹ tó máa ń wọ̀ ni. Hmm, ìgbà tó jáde hmm. ṣòkòtò yìí o ra mọ́tò tó ga ẹ̀ gan. sọpọlọ. o hmm. ah mo o designer ni o rí ní ta ló lórí ẹ̀rí fámìlì yìí. gbélé yín má wò ní màá bẹ́ẹ̀ yanjú iṣẹ́ má bò jà. ẹ wèrè kan gbélé yín ní ṣó. tèmó. <laughs> yomi. tẹ́lẹ̀ yóò bá bẹ́ẹ̀ lára mú kó mú kàn mí o. ṣé mẹ́ búrúkú àyè. ẹ wọ ẹjọ ẹ ń bí pa ẹ ọ̀nà tí ń gbóúnjẹ bọ̀. ebi ebi ebi ebi ebi. ẹ ní sùúrù rẹ jẹ kọkọ ní o ti rí yàn o. ẹ wo ẹ jẹ kọkọ mi de gbogbo ẹ jíjẹ ni ẹ jẹ kọkọ mi de náà. àwọn náà máa gbogbo èdè oúnjẹ ń bẹ̀rẹ̀. ọkọ wọn yìí burú yọmi wọ́n sànú àwọn ọmọ ọ̀sà. sọjí sọjí ọmọ báńkẹ́. mo ní ó burú àṣà pọ̀. tó yẹ kó máa sọ lójú mi. ojú fẹ́ràn ni. àti bọ́ sí june. ẹ̀rọ july ààrẹ ilé ìgbà ojú ti kan gbúdú lọ. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ara ẹ̀rùn rẹ̀ ṣé náà sọ. ẹ wò aláàjì ṣé kìí ṣe fún ọmọ ẹkùn fẹ́ bímọ. Mm. ejò ń wẹ̀ ni. ẹ wò aláàjì èyí tá à ń sọ dùn bọ́ọ̀ èmi tó wà ń ta ó máa ti wind down mọ́tò ti ń gbé wá ohun wọn mo fẹ́ ta ni ojú gbọ́dọ̀ wọnú ẹ̀ ẹ jẹ́ kí n lọ bá ọmọ yẹn ta pé ó lè wind up ẹ jọ mm. mi ò rí irú ẹ̀ ni. ẹ wo bó ṣe fa tẹ́kùn ah madam ẹ̀gbọ́n ìta sọdún o ilẹ̀kùn ilẹ̀kùn yóò ṣe o ti lọọkì o. òun rẹ nà ó. bóyá ti já àmú ẹ. ta ló já àmú ẹ kó tú sẹ. náà kò kí hang bóyá bóyá ẹ̀rọ ẹgbẹ̀nkùlé ọ̀bóyá yínká fún ọgbà kíṣìn fún ọgbà kíṣìn bóyá hang. ó ti yẹ kó strategy ó ṣe ó ṣe ọmọ báńkì yóò bá ti àwọn ṣe ó ṣe kí ló fẹ́ bá a ṣe. àwọn ọmọ tètè sọ yìí jí. ó rà kó rẹ̀ ṣá òun mẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ inú lè rà dábìlò sẹ́fìkọ̀ sọ̀fíà ni. jọ apart from that front exit níbo ni èèyàn tún lè gbà jáde bí. ibi báyìí ah ọmọ báńkì fún mi we are trapped. so kò sọ́nà mímọ́ ṣẹ́fẹ́ gbọ́ ilẹ̀kùn wájú yìí ó ti lọ́ọ̀kì eléyìí náà dẹ̀ tún lè kó wa ó kàn ṣẹ́gbẹ́ wà láti wà ń lé torí kò yá wa mọ́ rárá ti rárá. ọmọ bá kẹ́ you are trapped ọlọ́run lọ try lọ try ẹ lọ try ẹ. ṣe fẹ́ gbọ́ mọ́ nǹkan. lọ try ẹ sẹ́. jẹ́ kí n ta ó ti fẹ́ lọ. gbogbo rẹ̀ sí wà wá. sẹ́ẹ̀fì tiẹ̀ bóyá ọ̀rọ̀ ti máa lọ. gbogbo rẹ̀ báyìí ló ń tẹ̀sẹ̀. boyfriend mi. yes boyfriend ẹni ìwọ ti dọkùnrin wa. bọ̀bọ̀ yẹ́sà. wọ́n gbọ́ o ò sílé ayé wa o inú ilé ló ṣìyà o torí wà láti wà báyìí everybody wá sọ ní danger àti wàhálà danger bá ṣe wà yìí oh bẹ́ẹ̀ ni oh my god oh ẹ wo ilẹ̀ kò sí o ilẹ̀ kò sí o ilẹ̀ kò sí o. ó máa ń rí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ alájì kò sí o ilẹ̀kùn kíṣì lò sí báwo kò sí o kò sí o ẹni sùn. Eh, eh, four plus apple go down. ẹ jẹ́ kí wọ́n sọ. talẹ́lẹ̀ talẹ́lẹ̀. ẹ jẹ́ kí wọ́n lọ kọjá ìná. iṣẹ́ rí ara tó sọ yẹn no ara yẹn ló àfẹ́tì náà ẹ má wọrí ẹ má wọrí ara yẹn ló àfẹ́tì. ara surprise gan ni alájí. ẹ wá gbọ́n ẹ jẹ́ ìpèjáde ẹ bá pè má lè fún yín nọ́mbà kẹ bá pè pẹ́ẹ́nu tó wà ń ta. bàbá tí ì ti fẹ́ mẹ́kọ̀ ó ti ti fẹ́ mẹ́kọ̀. bandit bandit. iná ti ní lọ́dọ̀ tó ṣe. kí ló ti ṣẹlẹ̀ fóònù yìí ti tẹ̀ ọ̀fẹ́ wo fóònù ẹ̀jà rẹ̀ ẹ. wàhálà ti wà. wọ́n fóònù ẹ rẹ̀ wọ́n náà tà dùbò wọ́n fóònù ẹ. jọ́sọ̀rọ̀ tó ṣe fóònù mi. fóònù mi ti hàn. mi ò bá fẹ́ lórí ìjà rẹ̀ lọ́wọ́ fóònù mi. wọ́n wà ní ninety nine percent oníbà ṣe lò what do you mean? ó gbé ninety nine percent. ah kó o tẹ́wọ́ tẹ́wọ́. ọmọ. Oh, what lifestyle? Oh my goodness. Would you not have found out that we were Please, everybody there. Please, help, please help. Everyone help.

ẹ̀wọ̀n tá ẹ̀wọ̀n tá sọ alátẹnumú ni fóònù ẹ kú gbogbo nǹkan kú ìjọsẹlẹ ó ò gbọ́ sí fóònù ọwọ́. lọ́wọ́ mú chájà ìfò wa ẹ má wọrí sẹ́ẹ̀ àníkò sí kankan ṣe ẹ ní power bank. ẹ wò mo ti jẹ sàrà dà. ẹ má wọrí ẹ má wọrí. mo jẹ sàrà dà. èmi lọ mi lọ pàtì èmi lọ mi lọ pàtì. ẹ ṣe bá wẹ́n jẹjẹrẹ jẹjẹrẹ. kí ló dé tẹ̀yẹ̀ yọ ronú báyìí a kò sí wọn kọ. ara ṣe iná kú iná tà iná tà lórí fóònù. kò sí ta ló fẹ́ charge fóònù ẹ̀ ẹ jẹ́ kọ́ mọ bí báyìí charge fóònù kò sí wọn kọ sẹ́ má wọrí. àdìgẹ́ àwọn ẹnjìníà kọ́bẹ̀ẹ́ tó gbọ́ kó tó wà lẹ́yìn. wọ́n ní àrá sàn á sì wèrè ṣe bọ́ba kù sómi eléyìí ti dúpọ̀ sọ́lọ́. ẹ ẹ rárá sá ta ni ẹ. orúkọ mi ni Abdullahi. Abdullahi kí lẹ fẹ́. wọn ò pé ìjẹ̀gùn ni mo tó nígbà ìjẹ̀gùn yàkọ́dù pé ẹ máa ṣe ni sá. níbo ṣe wà yìí. bẹ́ẹ̀ ni sá. ọ̀gá iṣẹ́ wo wá ló ń ṣe tẹ́lẹ̀. máa gbàgbọ́ káàkiri máa gbàgbọ́ káàkiri o máa ń gbá bọ̀ fúbọ́là ni ẹ. bẹ́ẹ̀ ni. ah èyí ah, tó eh, o fẹ́ wá máa ṣe fíìmù lédè kan àbí. bẹ́ẹ̀ ni. Eh, o fẹ́ di star. bẹ́ẹ̀ ni bí àwọn ọdún fẹ́mi gbogbo yẹn. ah ee eh, ee ee kò mọ tó ṣẹlẹ̀ kò mọ tó ṣẹlẹ̀ kò le ẹ so bí mi náà ṣe wà nígbà tó mi náà fẹ́ join fún màámi náà tẹ̀lé mi wá látùmọ̀ra ẹ̀kẹ́ náà ti bá mi wá so tó bá fẹ́ ṣe fíìmù mọ́mì ẹ náà máa tẹ̀lé ẹ e wá tó ti gbọ́ kò sí tí wọn nìkan dá wá ẹ̀ tó ti mọ́mì ẹ bọ̀ kárẹ̀ tó lọ níbí mọ́mì ẹ máa wá bá ìjẹ̀bù tó gbọ́ pẹ̀lẹ́ màá bẹ́ẹ̀ jíṣẹ́ fún un ó ṣe níbo ni mọ́mì ẹ wà. mọ́mì ni oúnjẹ ní máa gbò ara mọ̀. ara la mọ̀. bẹ́ẹ̀ ẹ̀ ń ta àmàlà ẹ̀ ń ta ògúnfe. bẹ́ẹ̀ gbogbo ẹ̀ àti ráìsì àti ọlọ́run gbogbo ẹ̀. so ẹ ní sàkì bẹ́ẹ̀ni ẹ lógunfe bẹ́ẹ̀ni ẹ lábọ̀dì bẹ́ẹ̀ni ẹ ní gbogbo ẹ. bẹ́ẹ̀ni alùpùpù àtẹjá. mo dára ayé mi ti da ibi tá a náà látàárọ̀ àìtí ìjẹun bá kí n kó lọ mọ́ mi bọ̀ sí mọ́ ẹ̀ ò ní gbowó sọ ma dáadáa. ah ìyẹn kéré náà ìyẹn kéré ọmọ àti ah

bàbá tí wọ́n ń rọ̀ṣọ̀ nísinsìnyí bọ̀dá John. bọ̀dá John. ẹ eh, eh, bọ̀dá John àwọn ní first born. òun ní first born ó ti dákẹ́. ẹ eh? ẹ ó ti kú. Ah, eré ti kú. dídé sókè náà ó ní kan tó fẹ́ sọ fẹ́ báyìí sí sórí tí mo bá lè kú tí èmi bá kú. I swear to God mi nígbà man. Ah! Okun mi ajá! Okun mi ajá! So another ọ̀nà tí mo lè gbà jáde fún mi báyìí sí jẹ́ kí n mọ̀. Kò sí ọ̀nà ọ̀nà. Kò sí ọ̀nà kankan. Mo ti yà píjọ dàrú. Mo ti yà píjọ. Don't touch me, don't touch me, don't touch me. Mo ti yà píjọ God ọpẹ bá ṣẹlẹ̀ mú ti àbújọ. ẹ má lò mí ẹjọ́ ẹ má lò mí. ẹ gbà mí ìfẹ́ ẹ má wọ̀ mí ràn wọ́n kejì títí kù. Ah! ẹni. Ah! Ah! onítẹ̀mí òkè mi original. ẹjọ́ nítorí ọlọ́run lóòótọ́ ọpọlọ lówó orí àyà ṣe mọ̀ pé tí n bá fẹ́ kọ̀ sí yín lẹ́nu bẹ́ẹ̀ ṣe sọ pé kí n mọ̀ lọ màá hmm. lọ tí ò sì sí nǹkan tí ó tẹ̀yìn ẹ̀yọ àmọ́ ẹ̀yin náà wò ní ìsìn látìgbà tí bọ́sẹ̀ ti lọ tí mo ti ń pè é tí mo ti ń pè tí fóònù ẹ̀ ti kú tí mi ò rí bá sọ̀rọ̀ mo mọ̀ pé nǹkan ti ń bọ́n bù gan bẹ̀. torí tí yìnyín bá sa alálùbáríkà obìnrin ni bẹ́ẹ̀ ṣe ni mọ́ lọ patí lẹ́ẹ̀kan ṣe mọ̀ pé ń gbóyin lẹ́nu hmm. ń wọ yín lójú ọ̀rẹ́ mi hmm. ṣùgbọ́n yìnyín ní í ṣe bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀ ló lóru orí aya àbí ẹ sàsanwó orí mi ẹ fẹ́ mi ní sulọ́kà ni mo fi ní kó mọ́ ọ lọ torí mọ̀ pé tínú yín bá rọ̀ ẹ padà jẹ́ ń lọ fúnra yín àwọn mo ti wá ń wò pé ó yẹ kẹ́ ẹ ti pè mí pé wá máa lọ ẹ pé mo ṣe ní kí n tún bá yín sọ ṣe rí surprise parking jì tá a ṣe mi èmi gangan plálà rẹ̀ èmi mo plan rẹ̀ fún wa pé ẹ jẹ́ ká ṣe kínní fún èèyàn wa Yomi Fash tí ń ṣe báyìí wọ́n sì mọ́ ṣe fún oníkálukú náà nù tí báyìí tèmi náà bá dé nìsín wọ́n wàá ṣe fún mi nínú ilé kẹ́sì máa wò adáwó hmm? adáwó adáwó oníkálukú dáwó a ṣe constitution adáwó. constitution pé a dáwó òun kálukú dáwó láàrin ara wọn ṣé wọ́n yẹ kí n dáwó kí n mọ̀ tẹ̀ fojú rí nǹkan tá a dáwó fún wọ́n fi àsìkò ibẹ̀ yẹn pé kẹjọ torí ọlọ àbí ṣe nígbà níìsín láti gbà bọ́sẹ̀ ti lọ oorun lẹ wọlé lọ sùn. o tẹ̀mí jẹ ni. mo mọ̀ kó tẹ̀yìn dẹ̀ mi ti mọ̀ pé nígbà tẹ́ ti sùn tẹ́ ti jíun inú yín ó ti rọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kankan fún mi ni ẹ̀yin ẹ̀ kàn sọ fún mi pé kí n máa lọ àmọ́ o kẹ́kẹ́ tó bá sọ pé kí n máa lọ ẹ fún mi ní wípé bóyá wákàtí báyìí àbí ìṣẹ́jú báyìí ni kẹ́ ẹ fún mi tí n fi lọ tí n fi padà. ọ̀gbìn bá gbọ́ ọ dáadáa bẹ́ẹ̀ kí n fọ ní mm, option. bóyá bí kí n bọ̀ bí wákàtí méjì. ètò ètò jẹ́ bí three hours. three hours. three hours. three hours lọ. tí màá fi lọ tí màá fi padà kò sí ní ilé ẹ wò tí ó bá lé ìṣẹ́jú kan ẹ dá n padà síbi tí mo ti ń bọ̀. kò ń dá n padà sí patí. Mm, ẹ dá n padà síbi tí mo ti ń bọ̀ but ṣùgbọ́n yìí nílò yìí tẹ́ ẹ̀ nílò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé tírí àsìn tá a fi ṣe gbogbo torí pé mo ṣe ń pe bọ́sẹ̀ tí fóònù rẹ̀ ò lọ́mọ́ ah mo ti mọ̀ pé rẹ́rẹ́ ti rún hmm. ibẹ̀ ti ń bọ́ bla ó ti ń sọ kutu ọ̀wọ̀ ẹ jẹ́ mi náà ẹ̀ ń jọ èyí. àbí ńgbà tá a jọ wà ní ladies kí la ṣe fúnra wa. ẹ̀gúsí. ẹ̀hún lẹ́lẹ́sùn èmi náà jókòó mò ń wojú ni kò sí nǹkan kan. ó fẹ́ lọ. mo fẹ́ lọ. two three hours. hours. kọfí lọ kọfí bọ. Hmm. ìyá ọbẹ̀rẹ̀ náà ti pọ̀ jù. Ah, ah, ìyàwó ọ̀nẹ́ kí wọ́n dẹ̀ fẹ́ ọ̀nẹ́ ọ̀tún yá ní bẹ̀rù alálùbáríkà obìnrin ni ọ̀rí hmm. ah, èmi tẹ̀wọ̀ pé inú ní bí nígbà náà inú bí mi o tó ní ìwòsàn pé kí bọ́sẹ̀ mọ́ ọlọ́mọ pé tó bá ya inú yín ọlọ́gbẹ́ ti sùn tẹ́ ẹ ti jíun ọmọ pé inú ti rọ̀. ìtùnú ni <laughs> two hours three hours. three hours ni ẹjọ́ jẹ́ pé kí n tó lọ kí n tó wọ mọ́tò kí n tó ẹ̀ eh, ẹ́ eh, Traffic náà wà láàrin rẹ̀ mm. ẹ ká sí báwọn. yé ní ìṣèṣòro mm. alálùbárí kò bèrè ni ọ ah, ah, ìyá ọmọ mi kí mo tún yẹ bí <laughs> gbogbo yìí ọdẹ sí dẹ obìnrin kò bá rẹ sí ẹjẹ kọrẹ ni ṣùgbọ́n kẹ́nẹ́ kan ni mo fẹ́ kọ́ mọ̀ sọ́rí kọ́ bá tẹ̀mẹ́ lọ bẹ́ẹ̀ máa mm. fẹ́ kó bá mi wò dáadáa ọmọ yẹn Yorùbá ọ̀hún èsì gbọ́n ṣe sọ̀rọ̀ nígbèsè ayé yẹn kàn fi ìlànà rẹ̀ sílẹ̀. kí ni wọ́n wí. ayẹyẹyẹ sọ́rí kọ́ bá tẹ̀mẹ́ lọ ni sọmọ kéèyàn pè ní àlọ́ rámirámi ọmọ Ah. kọ́ọ̀nù yẹn bá ti lọ rámirámi bí yé ni mẹ́ni irúbọ ṣe fẹ́ lọ níbi tìrí àwà síbẹ̀ kọkàn lọ rámirámi sọmọ yé ìsọ̀nìyàn kan láyé kórè padà bọ̀ rẹ̀ ànígbé ìsàbìjà kọ́ ọba tẹ̀mí lọ nǹkan sáà ti lọ rámirámi three hours rámirámi forever and ever kọ́ ọba ti ṣetán kọ́ dágbére bàbá èmi náà sí ọ ọ lọmọ mi. ẹjọ́ ti wú. case close. case close àti bọ́sẹ̀ ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yìn àtàtì ọgbọ́n ẹ̀mí ayọ́ làgbẹ̀dẹ̀ fún orí inú ọmọ ọ̀nà tọ́lẹ̀tì jàre ọ̀nà tọ́lẹ̀tì jọ̀wọ́ ìṣòro kíni kíni fẹ́ kíni alájú alágbà ní iṣẹ́ láàrin wa ẹ jọjú síbẹ̀ kọ́ kò so mí bẹ́ẹ̀ kò so mi ọtí lọ́wọ́ à. Alẹ́jì Alẹ́jì wá padà wò. Kí ni kí n sẹ́sẹ́? Ojú wọn ti di ojú wọn yí ojú wọn yí Yes! Yes! Yes! Yes! Yes! obìnrin ló kù báyìí. àwọn olè ti kú tán. obìnrin ló kù báyìí. ẹnọ ẹnọ kiri kiri fake news ó ti ti sẹ o. àwọn olè ti kú ó ti sẹ obìnrin ló kù báyìí. ayé o ayé o mo láyé òkùnkùn lámì gbé. Yọ̀mí Yọ̀mí eh, Yọ̀mí kí ló mọ̀ Yọmí. ṣáfì mi lẹ pẹ̀lú bí mo ṣe wà. fi ẹlẹ bí bò ṣe bí o sọ fún mi pé ìyàwó rẹ nìkan ló ń bẹ nínú ilé ni. òun nìkan mo fi lẹ̀ ń lé òun ló wà nílé bóyá pẹ̀lú ọmọ ọ̀dọ̀ máa wà. irọ́ kò rí àpẹẹrẹ táwọn àjọ̀nú fún mi èèyàn mẹ́ta ló ti kú báyìí nínú ilé. ìdí mo sì ń wò yìí pẹ̀lú báwọn àjọ̀nú ṣe ń ṣe yìí àwọn tí wọ́n wà nínú rẹ̀ wọ́n lé ní ogún. nǹkan tẹ́ ẹ̀ Ah, èèyàn mẹ́ta báwo ìyàwó mi bóyá ọmọ ọ̀dọ̀ tún wà ní òótọ́ àwọn tí mo tún mọ̀ pé lè wálé nìyẹn báwo ṣe máa jẹ́ èèyàn mẹ́ta bíi ti báwo. Ah, wọ́n jù bá lọ èrò pọ̀ mẹ́ o ah. àwọn àjọ̀dún gbáradì burúkú bí mo ṣe ń wò wọ́n yìí wọ́n ti lá mẹ́ta jẹ ó sì kù tí wọ́n mọ èrò pọ̀ mẹ́ o ṣọ́ọ̀pù èrò ni. ṣe bọ́dọ̀ ẹ mo wà láti nǹkan bíi mi ò sí nílé tèmi tèmi tó èyí tí mo dì lẹ́rù wọn tó mi ó tó mi. ẹ jọ bóyá mo lè tọrọ àyè lọ́wọ́ yín. pé kí nà. bóyá pé ẹ ń wọlé ẹ̀ ń jáde ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde. bóyá abẹ́ṣẹ́ rí tẹfọ̀n kúrò kan lémi bóyá èmi náà lè rí kí n wo ìrò tó wà lémi kan mi ò pèrò sí lémi ìyá mi ni mo filẹ̀ lé. wo nǹkan kékeré nìyẹn bó bá ṣe pé o fẹ́ rí wọ ọ̀kan yìí. ọ̀pá ikú ní rínú eku ọ̀pọ̀ ẹja ní rínú ẹja bàdó bá gbàdó mi àdó arínú ara wọn ó yà wò bẹ̀. bọ́bì. Hmm? bàbá àwọn ọ̀rẹ́ mi rèé hmm. òkúnnù òkèlè ìjẹ̀bú kí lọ pé ayé ọ̀la kí lọ pé ayé ọ̀la kí ló tún wá dénú lé mi níṣẹ́ ìbílẹ̀ ọlọ́run ẹ́ kí ló wá ṣẹ́nu lé mi. ẹ ọ sọ ayé rẹ̀ dá yóò ní ní ó kú lọ́la mi ò pe wọn sílé mi. Ah, bóyá aya rẹ ṣe surprise fún ọ kí o mọ̀ pé ní lọ́jọ́ òbí rẹ òun ò wá mọ̀ pọ̀ ọjọ́ kú lónìí náà ó ṣe surprise ni ṣèbáwọn náà bọ̀ ọ̀nà nu owó. bàbá o ṣe fẹ́ gbọ́ tèmi. mo ń gbọ́. èmi èmi ni mo wá nǹkan fún ara mi tójú mi bá dẹ̀ rí jẹ́ kójú mi nìkan ló máa rí i ṣé ráwọ̀ ni ọ̀rẹ́ mi ni wọ́n wọn ò mọ pa tí mo ṣe. ọmọ sí o. nígbà tó bí àwọn nánú owó mi wọn ò ná kankan àfi bí kẹ́kọ̀ọ́ rántí fún wọn náà ni kò ju bẹ́ẹ̀ lọ. wọn lè ná tó ìwọ lọ ní nǹkan rẹ. ẹ ẹ bá mi yọ wọn kò ń bẹ ẹ yọ wọn kò ń bẹ ẹ yọ wọn kò ń bẹ. wọn ò lè kó mẹ. ẹ yọ wọn. àní wọn ò lè yọ. ẹ yọ wọn ọpẹ kò ń bẹ. ọpẹ ò lè kó ń bẹ ayé rẹ ti dòní kí sayé ọ̀la ó ti dòní. òkú jẹ́ pé kò bẹ́ẹ̀. òkú nù ti nù síbẹ̀ kò sí tó lè yọ wọn ó ti nù síbẹ̀ òkèlè ìyún ti há sọ́nà fún àwọn àjọ̀nù ń bẹ̀ kò sí bí ọ̀sẹ̀ bọ́ gbogbo wọn ò lè bọ́ ń bẹ̀ àtẹnujẹ lọ́pàá súlẹ̀ gbéra. ẹ wo ẹjọ mo fọlọ́ọ̀bẹ ṣe é bá a kẹ́ mo mọ̀. bá a kẹ́. ìyá aládùn àná ọmọ sẹlẹ sẹlẹ nìyá ẹ lọ. ẹ yóò jòjé ijó èṣù lọ. ẹ kò dáa ẹ má pààyẹ lẹkùn ẹjọ kó mọ ọkọ nípa kíní. ìyá rẹ ò lè sunkún pọjọ méjì ìbá ń kẹwo ń kẹra rẹ lọ́rùn nù. ewu ń lóko ló ń gẹ. ẹ wo ẹ wo ẹ wo ìyá ẹ dákun torí lọ a nílò omi díẹ̀ èmi ti gbọ́ gbogbo rẹ̀ kí n tó wálẹ̀ yìí. wọ́n láwọn ológun owó pọ̀ nílẹ̀ yìí àsárá yín ah, ẹ fẹ́ fomi tèmi fi ṣe ìrúbọ. mi ah. sọ pé mo fẹ́ ra léyìí o aláfẹ́ fi ya fíìmù. kí wọ́n gbá kókó gbọ́mọ́nù rẹ ẹ̀rọ àdúgbò ẹgbẹ́ mi ẹ̀rọ kalẹ̀ àwọn eléré orí ìtàgé máa wáyìn wọ́n máa láwọn ọ̀rọ̀ alẹ́ mi ní mílíọ̀nù kan ẹ báwo ni wọ́n ṣe sáré mú rókì àti orúkọ ìyá ẹ̀ ní ẹnu jọ́wọ́ síjọ́. láti ló kàn án. orúkọ mi. aṣọ tẹ bá nílé èyí tẹ wọ mọ ẹ fún mi. yẹ mo dára ó tún bí òhò lọ́jọ́ alẹ́ kọ́ wá gbogbo ọ̀nà tó fi lé ọṣẹ àti kànkàn yín mú bí bẹ́ẹ̀ kọ́ ẹni ẹlẹ́jọ́ gbàtẹ́ rẹ ti gbogbo nǹkan tí mo ní láyé mi ni màá kó fún mi. nígbà ó fún mi ṣe gbogbo bẹ́ẹ̀ tí ń rò ní ó ṣe é ṣe. gbogbo ní ti ṣe láyé yóò gba ẹ̀san rẹ̀ sáà ẹ wo n sì lè tẹ n tẹ̀lé báṣubàṣu. Rabi ọ̀nà owó. hello àbò mi mi ò mọ tó ṣẹlẹ̀ mọ́ mi ni o mọ́ mi ni òun mi dáadáa mọ́ o. kí ni gbogbo kó dẹ̀ dàrú kí ni nǹkan tá a ṣe fún. mo kó àwọn ohun àlùmọ́nì mi pamọ́ ni. ẹ̀ ń kó àwọn àlùmọ́nì yìí pamọ́ sínú pósí. padà sọ pé dandan dandan nǹkan tó ń fẹ́ ṣe ni ọpẹ́ ó yá alátiṣe a ṣe rẹ̀. i have to be sincere with you o ah, ah. ọmọ ìdá engagement ìlú ó mú jẹgbé ó tún dá lẹ́ẹ̀kejì rú ó dẹ̀ sọ pé kò yẹ. mo ní kó o sọ̀rọ̀ kó láì lórí ẹni tó ṣí tó wà lágbára kó sọ̀rọ̀ kí ló ní tòdì sẹ́ láti ba ọjọ́ ayé ẹ̀gbọ́n ẹ̀ jẹ́. kí ni wọ́n dàrú àṣekejì wọ́n dàrú ó ti hàn pé ìdílé yẹn gan wọ́n ṣèdílé tó dáa nínú àwọn. ọmọ àti ayé tọrọ ni ẹ. àṣọ ní kankan tó fẹ́ gbà lọ́wọ́ wa ni. ọkọ ni kì í sọmọ àlè. tó jẹ́ pé lódodo ọmọ ọkọ ni ọ́ tó ì sọmọ àlè ní tèmi bá bí ọ léèrè kò ṣé ẹ mọ̀ pé ẹni tó bá fẹ́ fi odó dé odò odò ní ṣá. ríǹgì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo rà pàdé ẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó mú lọ gan òun gan ló kéré jù nínú ríǹgì tí mo rà. ata ń sọ fún pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kí ló ti rí sí ó ní àfilá ẹni tó ń ṣá fẹ́ ni. wo ẹ fẹ́ kọsẹ̀ bá ọmọkùnrin kan ní. iṣẹ́ tó wá bẹ̀ mí ọkọjá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ọ̀rọ̀ àfẹ́sọ́nà rẹ̀ ló ẹ rò pé bóyá kinní ni ó close gan ni a tún gbé jáde a lọ ṣe shopping fún un. sí. orí wa ló yẹ káwa bẹ̀ o káwa má ṣe ṣìrìn. lọ́jọ́ tẹ́bí bá ń pọnà kí n má ṣe rìn lọ́jọ́ náà. toródò ń gbárèrè àràbà túra mú. alódò ń gbárèrè àràbà túra mú. torí